adúpẹ́ fún ọlọ́run ọba wọn lọ́ba tí ń bẹ ká tó mọ ẹbẹ abẹ àròkí oṣù ọ̀pọ̀lọpọ̀ láti ọ̀la àti ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá nẹ́bíwá Muhammad àti gbogbo àwọn ará ilé rẹ̀ àti gbogbo mùsùlùmí títí di ọjọ́ ìgbéǹda lùkìyàmù èyí tí à ń fi ń ní òní èyí tá a sọ ní ṣókí ṣókí ṣókí nítorí òjò òun náà ni pé ìlú ò fararọ wa àwọn gan náà tún dákún fìtínà táwa nù rẹ̀ àwa fúnra ara wa àgbẹ̀yìn àwa náà fìtínà ni àgbẹ̀yìn ńlọ ìfà tí ìlera fi bá wa dépò pé ní àwọn kan ò lè rí tí wọ́n jẹ nàìjíríà bọ́lọ̀ ń ṣe kí a tó pẹ̀lú ọpọlọ pẹ̀lú omi pẹ̀lú ilẹ̀ pẹ̀lú àwọn ọ̀jọ̀gbọ́n pẹ̀lú epo pẹ̀lú ń pọ̀ tá à ń jàǹfààní táwọn olómi òní àwọn yòó wá ní tí wọ́n jẹ níbòmí lónìí ní tí wọ́n jẹ lẹ́nu wọn báyìí lẹ́ẹ̀kan lọ́júmọ́ àwọn kan ò tí wọ́n jẹ wàhálà wa bá wa torí òjò inú tó fà ìdí inú tó fà ìwà ajẹgúrújẹra jẹgúrújẹra ni corruption ìwà ajẹgúrújẹra tó wà lórí ilẹ̀ pẹ̀lú àwọn olórí pẹ̀lú àwa náà ń ló fàjẹ̀gbọ̀n àtàwa fúnra ara wa náà táǹkẹ́ ọ̀pọ̀lọpọ̀ wa náà ò dáa kò dáa níwà kò láàánú nínú rẹ̀ ni àwọn tẹ́ ń gbẹ̀yàn torí gbàtà àbòsí pọ̀ àbòsí láàrin àwa àtọlọ́run àbòsí láàrin àwa àtòjíṣẹ́ àbòsí láàrin ara wa gan náà àbòsí pọ̀ torí náà ìwọ́de ìwọ́de kì í sọ̀nù làbáyọ àwọn tẹ́ ń kéde pé náà ó ṣèwọ́de ọkàn tó já ní yà kún yà táwa nù rẹ ni Libya ṣèwọ́de wọn ò lánú rẹ Suria ṣèwọ́de wọn wọ́de wọn ò lánú rẹ Yemen wọn wọ́de wọn ò lánú rẹ Sudan tó súnmọ́ wa àwọn náà wọ́de wọn bẹ nù jẹ̀mọ́ ẹ ṣọ́ra ẹ bá nífẹ̀ẹ́ ìlú ẹ ṣọ́ra dáadáa kìtà ò ní àwọn kan bẹ tí wọn bá ti jáde gbogbo dúkìá náà mọ̀ súnná wọ́n bá di pé láǹpara wọn yàn ìjọba bá sọ pé ní ẹ máa pa wọn lọ fìtínà tún gòrí fìtínà ẹja ṣọ́ra dáadáa ẹja mọ̀ níta ń ṣe ẹja lọ́pọlọ ẹja lò àbáyọ ní pé ní ká padà sí ọ̀dọ̀ Ọlọ́run ọba wọfírù ìlàlá ẹ padà sọ́dọ̀ Ọlọ́run ọba Ọlọ́run ọba tó dá wa ó nìkan ló lè lọ á nínú gbogbo ń tà wá nú rẹ nínú fìtínà yìí wọ́n ń bẹ ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga kọ́mọ́sá yìí ṣe àlékún imáyìn ẹnì kọ̀ọ̀kan wa kọ́mọ́sá yìí jẹ́ kí ìlú wa nàìjíríà àti gbogbo ìlú mùsùlùmí kọ́lọ́mọ́sá ìtòrò rẹ̀ fún gbogbo wa àmín.